ọjà kí ni ìyàwó mi ń tà. ọjà ṣìnà ni. and in what way ni ẹ fi kàn wá. kẹ́tẹ́kẹ́tẹ́ níwèé ó máa ń rẹwà àmọ́ kò lè sáré. tani how sitting here, you remind me of the evil you did to me. Olabode, why it's a judge in Roma? Calm down. Adrenaline let him pump, you know. Engineer, hmm? don't tell me she slept here. She actually did. Bí mi bá ṣe wèrè tí mò ń lọ mi o. Ẹ kàn gbà mí láyè kí n fún yín ní full massage jẹ́ kọ̀ wá kíyàn sáré òòyà tẹ̀lé ń darẹ̀ ẹ̀ dẹ̀ rẹ́rìn ẹ̀yìn méjèèjì rẹ́rìn ẹ̀rẹ́rìn òṣì ẹranko ló máa ń ràn ìyàwó ẹ̀. Will you marry me? She is married. ṣe gbọ́dọ̀ ẹ tó bá ṣáàyè. a sún ẹ̀wọ̀n. tó bá ní o máa fèsì ọkùnrin ọkùnrin these days wàá lù ẹ pa. ṣé yóò wá jẹ́rù mi lọ́nba fa gbogbo ìtọ́ fa láti jọjọ́ ìní inú ilé ọ̀gá mi lọ́sùn wọ̀ ju lẹ́sẹ̀ fún ọ. kí ló fẹ́ ṣe jáde síta. má rọ̀ jùmọ̀ mi mi ò ní jáde. Alábọ̀dé is a bloody refuelist. good reading. ṣẹ̀ṣẹ̀ wáyé lọ́wọ́ tèmi wà báyìí sí mi tí bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń ṣàárẹ̀ èmi á gbọ́. ẹgbàá ni màá fi yọ gbogbo stubbornness tó wà lára ìyẹn ẹgbàá ni màá fi yọ. ilé ìwé ni tí wọ́n sọ kò ṣáà mọ̀ yóò ní lẹ́kẹ̀ẹ́ tó bá ẹ̀ ṣáà. ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí mo lè jò. ẹjọ́ tẹ̀sán bọ́ọ̀lù tòkòtò kan náà ni. kí ló tún ṣe sọpọ́là ní lọ sínú ẹ̀ wọ́n ló tẹ̀ ti fọ́ yẹn gbogbo ẹnu báyìí. kí ni àlàní okay tell me by time tí n bá wá nílé àlàní kí ni mo fẹ́ fi máa sùn sálárì títí. nínú àwa twenty five mo gbé twenty ẹ tún wá ń bínú ṣọmọ tó gbé twenty five ṣé káwọn òbí ẹ lọ pa mi. má ta mi mi ò ráyè tẹ́lẹ̀ mi so wọn ń sọ fún indirect pé kó lọ dá wa lálẹ́ ee kó lọ dọ́ràn kó wa gbé wa káwọn ọmọlẹ́ àwọn wà lẹ́. àdínkù màá nà ọ̀rẹ́ òye mi nà ó báṣọ àwọn asọrú rẹ fẹ́ mi ẹ ẹ jọ ẹkọ ọmọ yín ṣẹgbọn mi ẹkọ ọmọ yín. àkọ́ wà ní ọgbà àwọn àmì sódà tí wọ́n bá tírì yẹn èyí ṣe lé yẹn mọ̀. wọ́n gbà mí síbẹ̀ fún náà mo ṣe wá sùn látànà wọn ò jí ìwọ dẹ̀ dúró báyìí. èmi kò lè fi inú mi bí ọmọ yìí. tijó dórí kókó iná jó iná jó ojó dórí kókó wàrà òrokùn wàrà òrẹ́dìyẹ ẹ̀dìyẹ ti balùkùn náà tó ń dínà ara òrokùn wàrà òrẹ́dìyẹ ẹ̀dìyẹ ti balùkùn. mọ̀ bá mi sí omi ò tóbi di kan ò sí obìnrin kì í jẹ́ kó mọ́ lu kí ló fà bá mi sí omi ò tóbi di pàtàkì kan ò tí ì ṣe kì í dédé ṣe kì í dédé ṣe kì í dédé dédé dédé ṣe kì í dédé ṣe kì í dédé ṣe kì í dédé dédé dédé ṣe. ǹjẹ́ tí ẹ ń bá sọ bí ìyàwó yín ṣe tó ǹjẹ́ gbà sí lẹ́nu. ọmọ èjì bóyá bí eh, she's like thirty there about. ọjọ́ bí ọ̀rọ̀ ọjọ́ bí kọ́ là ń wí sẹ́ẹ̀mọ́ tí wọ́n ń pè lágbà. òbí dáde àbí yẹ ọ́n lágbà lè. ọ̀nbẹ ẹ̀ máa ń tán pè lágbà àwọn ìyá mi ọ̀pá ọ̀làkẹ́ alágogo dé ọ̀fun ni lẹ́dìí ẹsẹ̀ fi gbódìdí ẹni lọ́wọ́ ẹni àjẹni ń jẹ bẹ́ẹ̀ arákùnrin àjẹpọ́nbélé níyàwó rẹ̀. èmi àjẹ́ bẹ́ẹ̀ ni àjẹ́ ni ẹ́. dẹ́pọ̀ ibo ló ti ń fetí gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí ṣé wòlíì ni àbálàfà àbí babaláwo. ok ní sùúrù tó bá tẹ̀sán fẹ́ pàjẹ́ ni mí jọ ṣé mò ń ṣe ẹ́ ni so òun expect kí n dúró dìgbà tó bá ṣe mí kí n tó wá ìrìnkúrìn ẹsẹ̀ mi wo àjẹ́ kó tó pa mí á bẹ́tà kó kó ẹ̀rù ẹ̀ kó bọ́ta nínú ilé mi. ọlọ́dọ̀pọ̀ wọ́n what's all this nonsense now kí ni gbogbo nonsense tó ń sọ yìí náà ojú ṣé máa pè mí lájẹ́ ó tún ní kí n kó ẹrù kí n bọ́ síta how now. o èmi ni mò ń sọ nonsense yẹn o wò ó farabalẹ̀ ó jẹ́ nonsense o kò jẹ́ nonsense o all i'm saying is this uh, marriage. Uh, so pack your things and leave my life. Dàpọ̀ ìwú ìdílélé yìí o ìdílélé àwọn tí ò fẹ́ mi àti ẹ̀pọ̀ wọ́n fẹ́ dalẹ̀ aláyọ̀ wà rú mi ń ṣàjẹ́ o. Ó yé mi, ilé aláyọ̀ ni lóòótọ́. But before you turn my ilé aláyọ̀ into ilé ìbànújẹ́, òun ni mo ṣe dúró síwájú ẹ̀sìn tí mo sọ fún ẹ pé pack your things and leave my house. Dàpọ̀ Dàpọ̀ Dàpọ̀ Dàpọ̀ bọ́rọ̀ ọmọ ẹ̀ ṣe jẹ́ nìyẹn o. ìyó ah, lágbára àwọn ọmọ yìí ṣáá. Ah, ṣé wèlé ló ń pè mí ní aago kan o ọ̀họ̀ ayé àpò òsìkì. mo máa pè é ṣùgbọ́n yo we'll talk about it. what to do. Okay. how you dey sure ah bọ́lá hàn bọ́lá hàn. filẹ̀ èmi tí mo débí ló ṣe dìde kò fẹ́ bá mi ṣọ̀rẹ́ mọ́ ni àgùntàn tèmi òkè lóhùn òbí ewúrẹ́ rìn ewúrẹ́ ló níyàwó òbí dúdú filẹ̀ jó máa lọ ṣé wọ́n ṣàwọ̀ òkè ń tiẹ̀ èmi máa wà òkè wọn kọ́. èmi ò wá òkè o mo mọ̀ pé bílẹ̀ yìí méjì náà máa wà wọ́n ni mo ṣe wá pé so màá lè sọ bó ṣe ń ṣe mí à lè jọ sọ. o wà òkè kẹ kí ló ṣe. Ah, o dẹ̀ ń béèrè pé kí ló ṣe mí ọ̀rọ̀ ìyàwó mi àti dádì ẹ̀yìn náà ni nà. ìyàwó ẹ̀ àti dádì ẹ̀ bí ti báwo ṣe bí ibi tí gbọ́lá hàn mú ẹ lọ wọ́n ti ní kò ní sùúrù sùúrù náà ló máa ní. lóòótọ́ wọ́n ní ní sùúrù ṣùgbọ́n ibi kẹta tó yẹ ká jọ lọ ibẹ̀ náà ti jẹ́ kó yé mi wípé àjẹ́ níyàwó mi. ìyàwó ẹ̀ Anjola. she's a witch. àbí nítorí ẹ̀ ni bàbá ẹ̀ ṣe ń bàjà. Ah, bóyá torí ẹ̀ náà ṣe ń bàjà o èmi ò mọ o bóyá wọ́n ti wá ka mú o èmi ò mọ o ṣùgbọ́n èmi ṣàmọ̀ pé àjẹ́ ó pè lájẹ kò dẹ̀ deny. Ah, ẹni tí mo confront a ní bá ṣe ń sọ̀rọ̀ mo ti ní kó kúrò nílé mi. Hello, lẹ́nu Oh, oh, wo. Ẹ okay, okay. o ti débẹ̀ yẹn, ok ok um, five minutes five minutes màá come ẹ lára ǹsán. Um, ọ̀rẹ́, um, mo fẹ́ rí Dayọ̀. Ah, ṣé bí mo ṣe dé ń sin bí ká jọ ṣàlàyé ọ̀rọ̀ very important tí mo gbé wá sílẹ̀ ń sin ni? Ọ̀rẹ́, ọ̀rọ̀ tí wọ́n sọ yóò wà very important. Sórí Dayọ̀ tèmi gan fẹ́ lọ rí, ó very very important. Tí bá ti débẹ̀ máa má wọrí má wọrí má wọrí. bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi dẹ̀ làwọn ẹlẹ́ ṣé bí mo ṣe wá pa àwọn méjì sọ fún wọn sìn ṣé mo ṣe something wrong ni. ọlọ́run á kọ́ mi mọ̀ ṣe o. ẹ káàsán ilé o ah. mo kí gbogbo ilé o dàpọ̀ báwo ni kásán anjọ́lá mo kí ẹ kásán o. wo ẹ farabalẹ̀ jàre kí lè tẹ pẹ́. Ah, traffic ọ̀nà ọ̀dọ́ yìí ti pọ̀ jù. anjọ́lá ò sí ilé tó rẹ̀ ni mo ṣe pè é pé ká lè sọ̀rọ̀ wa. kí la wá fẹ́ sọ tó le tó yẹn tíyàwó ò lè sinmi. àṣírí ti tú. ṣó oh. ti mọ̀ di tó wà tí bàbá ẹ̀ ṣe ń jáde mo ti mọ̀ àjẹrà anjọ́lá. àdùn ah, àjẹbí ti báwo kí la bá dé gbogbo bẹ̀yẹn ṣé wọ́n ti ń tọ́jú bọ́lé ni báwo ni wọ́n ṣe mọ̀ yẹn. Ah, ibi tí mo lọ òun ló jẹ́ kí n mọ̀ pé ògbóǹtarìgì àjẹ́ ni. ibi tó lọ mo ló lọ. ọ̀dọ̀ pásítọ̀ ọ̀dọ̀ afa àtọ̀dọ̀ babaláwo kọ̀ọ̀kan náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta sọ wọ́n ní ògbóǹtarìgì àjẹ́ ni. làjọlá. bẹ́ẹ̀ ni o. ṣó ti sọ fẹ́ni kọ̀ọ̀kan. Oh. a ní pé kẹ́yìn náà má lè gbẹ́yìn nínú àwọn tí mo fẹ́ sọ fún wọn ni mo ṣe pé pé kẹ́ gbọ́ premium gist mo ti pe Peter mo ti sọ fún mo ti sọ fún Bọ́lá even Anjola fúnra ẹ̀ gan mo ti jẹ́ kó yé wípé àjẹ́ ni mo ti sọ fún kan lójú mo ah! ti sọ fún pé marriage ó ti over. ó fẹ́ lọ sọ fún Anjola pé àjẹ́ ni. ó eh. mọ̀ pé àkìtù pé ẹ̀mí sọ̀ka Yorùbá mi ni. ẹ wo àǹtí mi fi yẹn lẹ òwe àtijọ́ nìyẹn ṣe rí òwe ìsìn tí ojú bá ń ṣe pin a máa yọ́ báyìí a máa fi hàn ojú pé ojú o ò ń ṣe pin mo ti sọ mo dẹ̀ ti sọ nìyẹn nǹkan tá a bá fẹ́ ṣe òun ni kẹ́ sọ báyìí la fẹ́ ṣe. ẹ̀kọ́rọ̀ yìí ti lé yìí ẹjọ́ kí ni kí ni fẹ́ kó yà pé kó sọ fún kílé ló ń ṣe ni sọ fún pò mí ni pò ń bá ṣe lè nìyà. àǹtí mi ẹ kúrò sọ di super story mọ́ lọ́wọ́ ni. ẹ kúrò ń bẹ jàre ṣé òun fàjẹ ṣeré ni tẹni kí n máa sọ fún pàjá aláṣìírí èèyàn tú ẹni kí n máa sọ fún pé mo ń ṣe eré kí nìyẹn. dáwọn ìṣòro ó ń tẹ mọ bàjẹ́ ni àjẹ́ ni àjẹ́ ṣé bí wọn àti bàbá ìnàjà kí ni tiẹ̀ ń bẹ kí ló dé tó gbèrú ẹlẹ́rù tó fà tiẹ̀ lọ́wọ́ dúró ó ń pè lájẹ ó ń pè lájẹ ṣó pa ẹ lọ́mọ jẹ ni àbí ó ṣe é léṣe ṣé kò tiẹ̀ yẹ rárá pé okùn ẹ̀mí àjọlá ló jẹ nǹkan kan gbọ́dọ̀ ṣe bó ṣe wà yẹ rárá gan gbọ́dọ̀ rìn yẹn ṣó mọ ni. àǹtí mi lẹ́yìn náà lè ń gbé lẹ́yìn àjọlá bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ lẹ bẹ́ẹ̀ lẹ trust ẹ̀ tó ẹ̀rọ bí àmì rí gbogbo dírámà táyì méjì jọ ṣe lórí tébù jọ yìí. ẹ jẹ́ oyún ni. ẹ mo fẹ́ ó máa ń rí bẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ọmọ téèyàn bá ti dáná téèyàn ti gbóòórùn gbogbo ingredient yẹn ìgbà tó bá fi máa ṣe tán inú ẹ̀ àti kún ẹlẹ́gbẹ́ péyàn ti jẹun náà ni. Hmm. a jẹ́ pé torí pé mi ò mọ́ná dá lèmi ò ṣe mọ theory yẹn o. tẹ́ ẹ jẹun ẹrù bí àmì ìmọ̀. irọ́ o drama kí ni èmi ò ṣe drama mo róúnjẹ kò dẹ̀ ń mi jẹ mo jẹ́ rùn sí mi mo dẹ̀ ni mo ti yó èmi ò ṣe drama kankan o wọ́n dàpọ̀ etí mò ń sọ òun ló ń bá mi fà báyìí báyìí dàpọ̀ pé ìyàwó ẹ̀ kò bẹ̀ sọ pé òun bá ṣe rè ni mo bẹ̀ lórúkọ lọ́wọ́ mi ò ní dáràn. èmi rò bóyá mi mi jọ yín lójú tẹ́lẹ̀ ni mi mọ̀ pé kò tẹ́ máa máa sọ ni àbí ṣé nǹkan tí mò ń rò ni àbájẹ́ lẹ́yìn náà. dàpọ̀ ṣùgbọ́n àdùsà Are you sick upstairs? Ta ló bá sọ̀rọ̀? Ó tó kí n béèrè. Ó tó kò béèrè lọ́wọ́ mi pé iṣẹ́ àjẹni mi ni. Are you mad? Are you crazy? You must be very stupid. Kò dẹ́ ṣẹjọ́ ẹ̀. Ẹ wo ẹ bọ́ta.

ṣe ṣé ohun tó ń jàjẹ ni ṣé tó bá rájẹ báyìí ṣó dààmú ni ṣó mọ àjẹ. ok kò sí big deal bẹ́ẹ̀ má bínú torí ọlọ́run nǹkan kan tí mo kàn fẹ́ kó yí ẹ ni wípé ó kàn ń sọ tiẹ̀ ni kò mí ó pè ẹ́ lájẹ ṣé bóbìnrin ni ẹ àjẹ́ ni ẹ obìnrin lèmi náà àjẹ́ ni mí àjẹ́ làwa méjèèjì kò sí big deal bẹ́ẹ̀. Wow. Ah. No, just wow. Ó yẹ kémi náà ti fura. Nígbà tí mo ti wá fi ẹjọ́ èèyàn sùn yín. Tẹ́ ti ń sọ wípé kí n lọ máa bẹ ni. Ó yẹ kára ti fún wípé ṣe ni mò ń fi ẹjọ́ ìkà mo fi sun ìkà. Ah. And I remember asking you that question. Wípé ṣé àjẹ́ ni àǹtí mi? Ṣé lẹ tutọ́ sókè tẹ fojú gbà? Àṣàjẹ́ lẹ́yìn méjèèjì. Dàpọ̀, wọ́n ní kó lọ bẹ̀yàn ò bẹ́. Mo tún mú wá, mo tún bẹ́, ó tún lé fún olùkọ̀ọ̀kan wá. Ẹ dákẹ́ àṣé kòkòrò tó ń jẹ̀fà sábẹ́ ewé ló wà ẹ wo mo gbọ́ ẹni mi ìmọ́lé àjẹ́ mi ò dẹ̀ dá àjẹ́ mọ̀ ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí mo ti dá ẹ̀yin méjèèjì mọ̀ bẹ́ẹ̀ ni. ó ní wọn kò jẹ́ kó ń lọ jẹ kòkòrò kò sì mọ̀ bóun tó farajọ kòkòrò pọ̀ lákìtàn gan. ṣé gbogbo ohun tó sì sọ fún mi ìsọdọ̀ lójú. Ah, dàdí àní etí mi báyìí ni mo fi gbọ́ àwọn méjèèjì tí mo fi ojú mi rí wọn tí mo bá ọ̀rọ̀ yẹn lẹ́nu wọn. ṣé èsì ṣe pé arétàn obìnrin máa bára wọn ṣe àbí bóyá ìjà wà láàrin wọn wọn wá ń búra wọn wọn wá sọrú ọ̀rọ̀ ẹni tó gbọ́. rárá sá o mo gbọ́ tó ń sọ àjẹ́ ẹ́ àjẹ́ ni àjẹ́ làwa méjèèjì bí mo ṣe gbọ́ mi ò mú wọn lókè ọwọ́ ọrùn ọwọ́ báyìí ni mo ti gbá wọn mú o. dàpọ̀ ọ̀rọ̀ ti wá tó sọ báyìí n ti ń ṣẹlẹ̀ láàrin èmi ọmọ mi Àǹjọlá ìyàwó tiẹ̀ tá a fi rẹ́ gangan nu o. èmi náà sọ bẹ́ẹ̀. sórí èmi mo bí Àǹjọlá àmọ́ kì í ṣẹgbẹ́ mi mo forí mi pamọ́ ni tó o bá rí i pé ọmọ kan ń bẹ tó lágbára débi pé ó lè dí bàbá rẹ lọ́wọ́ àjọlá ni tó yẹ kẹ́mi ọ̀ ṣàfúnnu àjẹlé ọlákí òun sá lọ sóko bó ti wà ìyá mi ni ìyá mi tó jẹ máa ṣàfúnnu wà àwọn ibi tèmi náà sá lọ ń gbà àti ibi tí mo fi rí mi tó o bá ṣe tán tó ṣe tán ni o mo lè mọ jáde. Ah kí ni mo ń ṣe. tá a bá sì tẹ̀ bẹ́ẹ̀ nu wọ́n lè fún ọ jíjẹ wọ́n lè fún ọ múmu kódà wọ́n fún ọ ṣinṣin ṣinṣin tó ṣe tí wọ́n ṣàgbére sí ọ lórí sọ́run sójú sí gbogbo ara ṣọ́ọ̀mọ àgbàdo téèyàn bá dànù gò ṣáde ẹ lè jẹ bó ti dìnnú àwòmọ́júlẹ̀ tiẹ̀ wo àgbàdo nùgò tájẹ̀ bá wù ọ́ báyìí tó sọ àyè bá wù ọ́ wọ́n mọ̀ ẹ̀ṣá fún ọ ni àwọn gbójú kò lọ́rọ̀ rẹ ọ̀dọ́gba ara mi ni dàpọ̀ n tí mo sọ fún ọ yìí tọ́ ọ bá ṣe tán ni o. Ah, mo ti ṣe tán ah, kí ni mo dúró ṣe mo ti ṣe tán. mo ti ṣe tán àmọ́ ah, dàpọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí láàrin èmi rẹ àtọ́lọ́ nìkan ni o. mi ì jẹ́ sọ fún yàn. wọn kò bá mi o. rárá o mi ì jẹ́ sọ fún ẹnì kọ́kọ́ méjì ara mi ní mi wọn fẹ́ kú báyìí. àjọlá ah. ìyá tiyín lèmi gbé sílé. Ah. bàbá ní kò fi tìyẹ ah. ṣe tìyẹ kí dé tó gbọ́ kí dé tó. bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ìyí tí ń bà mí lẹ́rù bàbá ti ṣe o. <laughs> Jésù ọmọ ṣeun ó ti ṣe o ah, ah. bàbá ti ṣe o ó ti ṣe ó ti ṣe o eh. Olúwa ti ṣe o ihun tí ń bàbá lẹ́rù bàbá ti ṣe o. ìròyìn ayọ̀ kan mú tọ̀ wá. ìròyìn ayọ̀ hmm. kí ló ṣẹlẹ̀. dàpọ̀ dàpọ̀ dàpọ̀ ó ti lé àjọlá jáde ńlé. ó ṣe kí ni. ó lé àjọlá jáde. ó ti lé jáde ńlé. ó ṣe ó ṣe tòótọ́ bàbá ṣe é ṣé o mọ̀ pé ẹnu èṣù ọba ṣe bọ́ba lówó mm. owó olówó ní ọmọ wa bọ́ba lóbì ní obì ní obì ní ọmọ sátẹ̀lì ah, lẹ́yìn ìbí <laughs> afẹ́ gbin obì sí fúnra lára obì alẹ́ wù mbẹ́. Ah, oh, <laughs> èmi la ní yọ̀ sí. Eh, eh! èmi la ní bá a ti fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí èmi la gègédé gègédé gègédé ah jésù ọmọ ìṣeun jésù ọmọ ìṣeun. <laughs> mo ṣe bá yín rú àmàlà nù pẹ̀lú ọbẹ̀ wọ̀rọ̀wọ́. bẹ́ẹ̀ni. ìwọ ọmọ mi o ti mọ ọwọ́ mi jù o ti mọ ọwọ́ mi jù ọmọ ọwọ́ mi jù. Ah. <laughs> Ah. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò yé ẹni ọ̀dà pọ̀. kò lè yé mi. <laughs> báwo ló ṣe fẹ́ yé mi ṣé mi mọ̀rọ̀ àjẹ́ ni. dàpọ̀ n tó gbọ́ àti tó rí tó wá jókòó tó wá mọ ilé le lórí yìí kò rí bẹ́ẹ̀. ẹ wo àǹtí mi ẹ jẹ́ n ọkọ fún yín mi ò bá yín jiyàn bọ̀ nǹkan tèmi fẹ́ sọ fún yín nísìnyí wípé okùn ẹbí tó wà láàrin èmi àti yín láti wákàtí ìlọ ó ti já and ẹ má jẹ́ kí n rí ẹsẹ̀ yín nínú ilé mi mọ́ ṣe rí ijọ́ tẹ bá tún wá sínú ilé mi máa pariwo lé yín lórí àwọn ará àdúgbò wọ́n á sọ yín lóko pa ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Dàpọ̀ o fẹ́ lé mi bó ṣe lé ìyàwó ẹ̀ Dàpọ̀ ṣọmọ tó ń ṣe ṣá. ẹ wò kí ni ìpàdé ìmọ́lẹ̀ àti òkùnkùn ẹ wò bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ jáde out of my house. èmi. ẹ bọ́ síta ẹ̀yin àjẹ́ burúkú yìí. kò burú. àjẹ́. mo ti gbọ́ ó ti dá wọ́n bá ẹ sọ wọ́n bá ẹ sọ wọ́n ní kó fọwọ́ síbi tá à ń gbé torí níwájú lẹ́rù ń bà ó bọ̀bọ́ dákun ṣe lọ́wọ́ ikú ó ní wọn kò jẹ́ kóun lọ jẹ kòkòrò láàkìtàn ńlára ìbámu wípé òun púpọ̀ ló farajọ kòkòrò lákìtàn dákun máa farapa má lọ jẹ kòkòrò lákìtàn kó má bàa kábàámọ̀. ṣeun èmi Dàpọ̀ ni o. Dàpọ̀ kí ló ṣẹlẹ̀ Dàpọ̀ báwo ni. jọ ọjọ́ kan pẹ̀lú jọ mo fẹ́ rí ẹ nì. ó fẹ́ rí mi. tó bá wá màá ṣàlàyé fún ẹ mi jọ ó very important jọ torí Ọlọ́run. mo mú bízì báyìí Dàpọ̀ mo bízì gan ni by. okay ṣó ti get ma wá rí ẹ ìyẹn ńkọ́. Ah, ó ṣe jọ má tàn mí o wá o jọ o. àmọ̀jù ìyà ló jẹ ni ohun àmọ̀jù ìyà ló ń jẹ ni ẹ má tọwọ́ bò kú lójú yé à ohun tó bá fẹ́ kó rí òun ló máa rí. kí ló ṣe é kí ni gbogbo eléyìí kí lẹ́ ń wò tó fi pọ̀ tó báyìí àti wípé ìyàwó ẹ̀ ń kọ́ sista ẹ̀ náà ń kọ́ kí lẹ́ ń wò tó fi tó báyìí níbo ló lọ gan níbo ni àwọn méjèèjì wà. Oh ìyàwó mi ti kọ̀ mí sílẹ̀ o ó ti lọ o mi àtàntí mi dẹ̀ ń jà so mi ì lẹ́nìbọ̀dì tí mo lè pè lọ́sọ jẹ́wọ́ ni mo ronú kan báyìí o oh, jọ bàbá mi wá mọ́tò jọ torí ọlọ́run bàjẹ́ mọ́tò bàjẹ́ báyìí wàá gbé mi débi kan ìrẹ́ lómi tí mo lè pè mọ́ ni o torí ẹ̀ ló ṣe jẹ́wọ́ ni mo ronú kàn báyìí o ṣàánú mi má jẹ́ ń kú báyìí o jọ ìrànlọ́wọ́ ẹ̀ ni mo nídìí báyìí o má jẹ́ ń kú báyìí o jọ ṣàánú mi o. ọ̀gá o it's okay ìyẹn ò ṣe problem. Eh. Um, jẹ́ kí n bọ́ síta ṣọ́gẹ́tì kí n lọ bẹ wákà. wọ́n sá lọ fún mi o jọ̀wọ́ ṣàánú mi ni o. dápò mi ò lè sá fún ẹ tí n bá ní wá síbí mi ò ní wá bí pẹ̀lú kọ́ndíṣọ̀nù ẹ̀yìn mi ò tiẹ̀ lè fílẹ̀ báyìí. ok jẹ́ kí n má wọrí jẹ́ kí n tètè lọ wákà. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣọwọ́ I'll be back láàkìtàn lára ìbámu wípé òun púpọ̀ ló farajọ kòkòrò lákìtàn dákun máa farapa olúwa ọlọ́run àdúpẹ́ ní ìlú tó gbó jẹ́wọ́ agbára ẹ nínú ayé lọ dáadáa àdúpẹ́ pé òbí àṣẹdá wa lọ gba ọpẹ́ wa gba ọpẹ́ wa jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. brother Dàpọ̀. sọ ni arábìnrin tí mò ń rí bí a ṣe ń gbàdúrà yìí ẹni tí mò ń sọ yìí ó ga jù yín lọ díẹ̀ kò dẹ̀ pupa ó rà ní omi lára díẹ̀ wọn ò pẹlẹbẹ rárá. pásítọ̀ ìyàwó mi tí mo lé lọ ni mo mọ̀ pé òun ló ń ṣe mí mo mọ̀ pé òun ló wá ń di ọ̀rọ̀ mi. Ah. no no no no no no. no brọ́dà dàpọ̀ ẹ máa oh. dàpọ̀ mọ́ra wọn <laughs> mi sọ pé ẹnikẹ́ni ṣe yàn no no no no mi sọ pé èèyàn kankan ṣe ṣe ti gbọ́ um, ah. but ẹni ẹ ti lé wọn lọ nítorí àwọn kankan àbí. Ah, lórí ìgbà òun ló sọ mí di báyìí lémi ró ọ̀dà um, ṣé ẹ ṣì ní màmá. Ah, irọ́ mọ́mí ti kú mọ́mí ti kú ṣùgbọ́n mo ní ẹ̀gbọ́n. Oh ṣé ọkùnrin lẹ̀gbọ́n yìí àbóbìnrin. obìnrin ni wọ́n. obìnrin ni. bẹ́ẹ̀ni. hallelujah hallelujah thank you jesus. ah ǹjẹ́ mo lè rí sísá yẹn. Ah, èmi àti wọn náà sọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ ìyàwó mi tí mo lóun ló wá ń di ọ̀rọ̀ mi náà lèmi àti wọn ṣe jà. bọ́lá dàpọ̀ ewu ń bẹ lóko ló ń gẹ ló ń gẹ fúnra rẹ̀ ewu ni o. Ah. nítorí pé àwọn méjèèjì tí mo béèrè lọ́wọ́ yìí ni mo fẹ́ rí níwájú ọlọ́run. Ah. Ah. ẹ̀yin tó ń pàápàá fi sùúrù di díẹ̀ ò ẹ́ kò yẹ ọkùnrin níyì ẹ̀ lè má bá gbogbo èèyàn jà bẹ́ẹ̀ yẹn. Ah. kó tó pa mí náà ni mo ṣe bá gbogbo wọn jà. kí la lè ṣe àfi wọn. Eh, eh, bóyá màá fún ṣeun ní àdírẹ́sì àti fóònù nọ́mbà wọn á wá wọn kan. oh good. Um, pastor ẹ má wọrí bí àwọn méjèèjì ṣe máa débí ọlọ́run akọ́ mi mo ṣe. Um, báwo ni ẹ̀yin ṣe jẹ́ sí brọ́dà Dàpọ̀. pastor èmi lẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ kó tó fi mílẹ̀ lọ fẹ́ ìyàwó ẹ̀ tó kúrò nínú ilé ẹ̀ báyìí. I mean ex. yes. bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ni. so ẹ ti brada pọ̀ níyìn ẹ̀yin dẹ̀ lẹ gbé wọn wá síbí. ah no no no no pastor ẹ má get it wrong because nǹkan tẹ́ ń try láti nǹkan tẹ́ ń ro mo understand but Sherry tí mi ò bá nífẹ̀ẹ́ mi ò ní gbé wá bí ex tèmi nífẹ̀ẹ́ gangan gangan ni ṣé bẹ́ẹ̀ mi ni mo gbé wá bí báyìí. wá kò sí problem eh, ọlọ́run á bá wa wá ìyànjú sí gbogbo tó wà lẹ ẹ pẹ̀lẹ́ ẹ máa wà òkè ẹ jẹ́ kí àwọn ti ṣe ìpele kan ṣe. ṣó ah, fẹ́ kí n regret pé mo jẹ́ kó wọnú ilé mi wá ni tẹ́mi bá mọ̀ pọ́nrọ̀ dàpọ̀ ló wá sọ mí níjó wọlé. ó mọ̀ máa ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé kó lè dà ni mo bá wà ẹjọ́. ọmọdé burúkú bójú ẹ̀yìn ṣé òjọ́ lolúwerí pani ni ẹ́ dàpọ̀ la ẹnu ẹ̀ ní agbárí ẹ̀ ó pè mí ní àjẹ́ lẹ́nu tiẹ̀ lọ́mọ tẹ́mi tọ́ láti kékeré ó wá la ẹnu ó pè mí lájẹ́ dàpọ̀ wọn ní kí ọmọdé má dẹ́tẹ̀ o tó bá ti lè gbogbo kò sí wàhálà ṣe bóun ló ṣẹlẹ̀ yìí. ẹ wo sista ọ̀rọ̀ náà burú jáì the same thing tí Anjola sọ náà nìyẹn ìwò tẹ bá tiẹ̀ rí bí àǹjọ́lá ṣe lé mi síta bí ajá ó tẹ́rìbù ni ò sí. ó yẹ kó da irú ilé ẹ lórí kó pariwo ilé ẹ lórí ni jọ kí ni tiẹ̀ nu ti dàpọ̀ kí ló kàn ẹ́ lọ́rọ̀ dàpọ̀ ṣebí kò fẹ́ ẹ mọ́ kí ni tiẹ̀ tó gbẹ́rù ẹlẹ́rù sórí tó fa tiẹ̀ lọ́wọ́ àwùtàn ẹni kí pásítọ̀ yín pé dúró ṣé pásítọ̀ yín lè mi mò ń ṣe dàpọ̀ ni ṣé mi lọ rí lójú kínní wọn tó fi ríran pé mi mò ń ṣe dàpọ̀ ni. ah sista níwájú ọlọ́run àtẹ̀yàn n ò sọ bẹ́ẹ̀ wọ́n béèrè yín ni wọ́n dẹ̀ náà wọ́n fẹ́ rí yín. wọ́n béèrè mi mo ṣe wedding àbí mo ṣe kò mọ̀ kí wọ́n béèrè mi sí wọ́n fẹ́ rí mi ojúwe kan fẹ́ tó bá ṣe ta alájọbí tí mo rò ah ọlọ́run ibi ibi lágbára gan-an ẹ̀jẹ̀ lágbára o tí ó bá ṣe tí mo rò ni èmi ò bá ti yọjú síbẹ̀ o mi tiẹ̀ ní dáhùn rárá ni òun yẹn sì ọmọdé pèpò dájẹ́ ó pẹja ó dajẹ ó wá pa ọ̀ràn gidi gbà ń ṣe ó wá gbé wá ká mi mọ́lé kí n máa sáré kiri èmi ẹlẹ́sẹ̀ à ń sáré fún yàn kan o wọn bá ti má lè ṣe ni màá ṣe. olùṣẹ́rágbẹ́dẹ tó ń lúrin lójú kan olóhùn tó rí. ewu tẹ bá rí dàpọ̀ ẹ má ṣí mọ́ o ẹ ní lè dà o kó kíní yẹn pọ̀ gan o èló ló sọ. Ah, ẹ ẹ má tọwọ́ bò kú lójú. wọ́n ti gbọ́ ẹ ṣe kan mi ìdè mind náà tẹ bá lè bá wa tó pe Àǹjọlá. ẹ. ohun tá a bá fẹ́ kó mọ yẹ òun ni kó mọ á. ẹ ṣe. yé. àtúntò kàtọ́ọ̀fù ó àṣà ọ̀pẹ ló kó bẹ́ẹ̀ rí ọ̀nà lójú. ọ̀nà lójú. Ah adult and I'm capable to be in charge. bàjẹ́ láyé olúgbọ́n kò bàjẹ́ láyé àrẹ̀sà ẹ má jò bàjẹ́ lórí ọmọ tèmi adélọ́lá. ẹ ọ̀nà tún gbà mí. kí ló fa àkábíyèsí. wọ́n gbá ilé tí orí ijó pé ó máa pé. ẹ bá bá a jọ bá fílẹ̀ ẹgbẹ́ máa mú di lọlẹ̀ mi. ó lóun ní kú mọ̀mọ́ yéye ó lóun lọ́ máa kú tó kú ọ̀gbọ́dọ̀ pa òun lọ máa rùn táwọn ò ṣe. táyé orí bàbá rẹ̀ padà. àyífọ́nà jogún kí n gun adélé lẹ́nu rẹ mọ́ ẹ káàbọ̀ adìrẹ èmi ni adélé ọba ni mí. kábíyèsí kábíyèsí. ẹ títí kí yín. ẹ̀yin ọlọ́tẹ̀ alábòsí. buhari bẹ́ẹ̀ adélé. Ah! ọba ni mí èmi ò tún ṣe adélé èmi ikú àyèyè lẹ́yìn ọ̀fojú dínú o. ìbá ìyá fẹsẹ̀ hẹ́ẹ́ hẹ́ẹ́. àṣẹ bọ́ wá pa ilẹ̀ tó mọ̀ kó tó ṣú tóòrùn tó yọ yóò tó wọ̀ káde ló kẹrù rẹ̀ kó gbàdé ọkọ rẹ̀ lọ. kò tó sùpà bá lára bẹ ẹni náà tó lè kí èyí ikú àmọ́ ilé ìjọba kí wọ́n lè tẹ̀ ọ́ bàbá ńlá. iná lèmi tí òun ojú ẹni tó dáa omi lèmi

tí ọ lẹ́yìn lẹ́nu ń gbó jatajata mo ní èmi ni mo ní. Ọbàtálá adarí jẹ Ọbàtásá adarí jẹ Ṣàngó adarí jẹ yèyí òṣìṣẹ́ ìgbésí adarí jẹ. èmi Adéọlá ẹni bá tẹsẹ̀ pa àbíràn ẹ̀rù ikú ti bá. máa ń jo máa ń ṣètò. gbé ní jùsà. tó o ti gbọ́ àmàlà ẹ̀ka bí wọ́n lọ́wọ́ gbó lọ ni. àwòrú kí ló wá ṣe láàrin yìí. lórúkọ jésù. ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìwọ ni mo fi lé lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìbalẹ̀ ò ṣe wá ìjọ máa ń lé láàrin ọjọ́ náà ní mọ́ wa nílẹ̀ mú. ó burú o. ìyá ti iná torí ìyá kan ò dúdú àkànlọ. ètò òsínlẹ̀ tó wàá máa lọ sí sùn ti kẹsẹ̀ bàgìyàn ẹ̀rù ẹ̀mí àwúrú náà ní ọ́. àwúrú o. ẹ pa ẹ pa wọn lẹ agbo atọ agbo atọ gbogbo èèyàn ara ṣọ́ọ̀ṣì àjọ̀nù náà wúrú olóṣì àṣírí ẹ máa tú. ìwé mímọ́ sọ wípé a ti fún wa ní orúkọ kan tí ju gbogbo orúkọ lọ wípé ní orúkọ jésù kí gbogbo eékún kí ó máa wólẹ̀ kí àwọn kí ó sì máa jẹ́wọ́ wípé jésù ni olúwa màmá ẹ jọ kí ni brọ́dà dàpọ̀ ṣe fún yín tí ẹ fi ṣe wọ́n báyìí. dàpọ̀ ó dàpọ̀ ṣe mí kò sí nǹkan tí dàpọ̀ ṣe fún mi kò sí nǹkan tó rà nínú gbá mi àbí bó o. Ah, àbí bó o bó o ah, èwo lèmi tó ń kọjú sí kí n tèmi. pásítọ̀. ẹ wí. ẹ wí. ṣé ẹni á sọ̀rọ̀ náà ni. ẹ wí ẹ̀mí mímọ́ fẹ́ kẹ́ wí ẹ̀sìn láti wí. àbíbó wa ni wáyé ṣé ẹ rí lóòótọ́ lóòótọ́ dàpọ̀ ọkọ̀ ṣe àwa àwa kí à ń ṣe dàpọ̀ ẹ̀mí àti dàpọ̀ níjà. à ń jọlá ọmọ tèmi lèmi bá jà ó sì ń bẹ́nu ìwé bíbélì ọwọ́ yín tí n bá parọ́ kẹ́ ẹ̀ máa já ni wípé kí ọmọ kó bọ̀wọ̀ fún àwọn òbí rẹ̀ àtẹ̀ntọ́ bá jù lọ kí ọjọ́ ayé rẹ̀ kó lè pẹ́ lórí ilẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bíbélì wí ọmọ tèmi lórí èmi fi tèmi ń bá jà èmi ọ̀bá dàpọ̀ já o. Hmm. kí ni ọmọ yín ṣe fún sá. ẹ ẹ mú jẹ́ tún sọ. ẹ wí èmi kọ́ ni mo ní kẹ́ sọ ẹ̀mí mímọ́ ló ní kẹ́ àwọn èèyàn ní ìgbọ́rọ̀ kè hmm. gbọ́rọ̀ ni tọrọ ní bá àti máa ń ṣe níbi tá àti máa ń ṣe èmi nìkan sì kọ́ mọ́ kọ́kọ́ ṣe irú tí mo ṣe. Ah, èmi wọn ní ìlú ìwà kò mọ́ lò lórí ni ó láàyè fi ẹgbẹ́ bàǹtàbàǹtà wa ilẹ̀ nínú ilé ńlá tí ò ṣe nìṣó lórí tí ó máa ń ṣàkóso wọn wá wí wọn ní oyè yìí o obìnrin nìkan lóye ìdáa fún nítorí tágbára obìnrin gbé láti fi ilẹ̀ tọkùnrin ò ní. bẹ́ẹ̀ ipò táwọn yìí ó sì wu èmi náà àbí tàwa ni mọ́ńdà làwù báyìí ibi tí èèyàn bá jó lórí gbogbo mùdùmùdù tó wà ń pò lórí náà lèmi náà máa jẹ ẹbí gbogbo tí wọn bá pa tí wọn bá ń pín èyí tó bá wo lórí mbẹ ni ọtọ ká sí ó bá ṣe pé ọmọkùnrin rọgbọdọ rọgbọdọ la bá dá dùbúlẹ̀ tá a ṣàyàn rẹ̀ bó bá ṣe wórówóró rẹ̀ méjì ni bá ń wù mí jẹ òun náà lèmi ọtọ ká pé mo fẹ́ gbà ń yóò ní inú olórí wa tèè tó gbéṣẹ̀ ń sọ̀rọ̀ láàrin àwọn obìnrin jọkan ló ní wóró yìí o wóró yìí o bó ti dùn lábẹ́ náà ló dùn lẹ́nu o bó bá sì ṣe ṣèkìṣèkì àyà obìnrin ní máa wulúwa rẹ̀ jẹ gbogbo àwọn nǹkan kò tí ì tọ́ sí mi rí bó lèmi náà ṣe ní dupò lórí ọ̀rọ̀ ọ̀pọ̀ ìṣirè ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣeé má jẹ odò ọba kò ṣeé wọ̀ kí láwa ṣe báyìí bó láà ṣe ṣe èèyàn mẹ́ta tí wọ́n dùn méjì méjì hmm? iṣẹ́ ọba tá a ní ò ṣe mẹ́jẹ ipò yìí ni ń wù mí odò ọba tá a ní ò ṣe rólù ní tí wọ́n ní kéèyàn fà kalẹ̀ ọkùnrin lèmi ń bọ mo ti rí àmọ́ ọwọ́ mi ò tó màá fi kọ̀kọ̀ fà. gbóhùn ẹgbẹ́ ọgbà ní gbóhùn ọgbà ó gbóhùn ẹgbẹ́ mi mo sì jẹ gan-an nu tí mo fi pe ìpàdé pàjáwìrì wípé kẹ́ ẹ wá wò mí o bí ìran kẹ́ ẹ wo bí mo ti múra. ó dáa ó ti pe ìpàdé a dẹ̀ ti jẹ́ pé kí ló pè wá fún gangan ní pàjáwìrì. wọ́n nílò ẹ̀wà kan mọ́ lò lórí ọ̀dà tó orí ipò olórí wa tó sílẹ̀ ìtorí ẹ̀ mo ṣe pè yín wípé aṣọ tó bá kángun ségun ní ń pè ń jẹ̀pẹ̀ orí ipò ìmúfẹ́ kẹ́ ẹ fi mí bẹ́ẹ̀ kí n jò lórí yín ipò ipò bó o kò yé èmi o àbòyé yín. kò yé mi o Anjọlá àbòyé wọ ni. Eh, kò yé mi bàbá mi bóyá kẹ́ ẹ̀ là kó yé wa. èwo ni òye yín ní ọ̀rọ̀ tá à ń wí yìí wọ́n lọ lọ́wọ́ aró ẹlẹ́sẹ̀ oṣù ẹni ságbẹ̀ ló kú àbí nàìjà ṣọ́kùnrin a máa já lọ́wọ́ aró ọkùnrin a máa já lẹ́sẹ̀ oṣù bí ànípọ̀ olórí tó sílẹ̀ yìí àpèrè yìí ẹ gbé mi gun bẹ̀ kí n jo olórí yín tí mo pè fún. Ah, ah, ah. gbogbo wa lájọ mọ̀ wípé ipò yóò tọ́ sọkùnrin torí ohun ètùtù gbogbo wa ládẹ̀ mọ̀ wípé àwọn tó ti jẹ sẹ́yìn ó ní tán lò gẹ́gẹ́ bí ohun ètùtù kò dé sí kankan náà àwọn obìnrin tó wà níbí báyìí tó ti ṣetán láti fi ohun ètùtù lẹ̀ níbo ni wọ́n kùnrin kùnrin ti wá rọ ohun ètùtù. ayé làrú ń bá ọ ẹ̀rù ọba èmi o mi bá wo nìyí ẹ sì lójú ẹ̀ mọ̀ náà wò kì í ṣe wọn ètùtù mọ́ tàmọ́lá níyì ni. níbo ló ti rí ti ta wá ni fọ́nrán ọmọ yá wọ́n fọ́ yọ ń fọ́nrán ni hmm. tọ́mọ mi à ń jọ lánàá. à ń jọ àṣàbí ọmọ mi ti ẹ náà lè. kóró mọ yọ. mo dáràn mo dáràn. mo yọ ni nígbà tó ọmọ. bàbá mi láì tí ì bímọ mo dáràn. bàbá mi ṣé ilé ọmọ mi lọ sọdọ akísà tẹ́ ń tẹ̀ mọ́lẹ̀ báyìí. ṣebí gbogbo wa la mọ̀ pé gbogbo àwọn tó ti jẹ olórí sẹ́yìn wọ́n ti bí gbogbo ọmọ inú wọn tọkọ tó fílé ọmọ wọn sílẹ̀ láti dolórí. ṣé wàá jẹ́ pé ìgbà tẹ̀mí ń ronú láti bímọ bàbá mi ní ẹbí ipò wọn pa yín. ṣé bẹ́ẹ̀ mi mo ṣèbí wọn. bàbá mi ẹ kì í ṣàbí àmọ́ agbára ni yín agbára ni yín. bàbá ẹ ló ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ sí bàbá ẹ ti pọ̀ jù. Eh, èmi àti ẹ tó yẹ kí inú wa máa dùn pẹ̀lú yìí olórí tí bàbá ẹ fẹ́ jẹ yìí ó yẹ kí inú wa máa dùn ní ọkọ mi wò ó jẹ́ ń sọ fún ọ ọ á ṣe sùúrù ni o. kò ní dá fún sùúrù kò ní dá fún sùúrù ẹ máa bá mi gbọ́rọ̀ rádaràda ta ló fẹ́ bá yín joyè kí ló kọ́ mi kó yẹ tẹ́ fẹ́ jẹ èwo nu yín èwo nu yín ló fa ọmọ ìsinú ẹgbẹ́ yìí èwo nínú yín kéde máa wò ó mi ìfẹ́ ṣẹgbẹ́ ọ agídí lẹ fi fà mí wá síbi o ikú yẹ mi àtàgídí tẹ fi fà mí ló fa gbogbo eléyìí o ìgbà tẹ wá payá mi tán ẹ lọ fẹ́ kí ni burúkú ìwọ́nulé ìgbà tẹ́ ẹ mọ̀ pé kò sí àǹfààní kankan tẹ́yìn méjèèjì fẹ́ ṣe fúnra yín ẹ mọ̀ pé kò lè sí ọmọ kankan tó lè ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì torí gbogbo ọmọ tó yẹ kó bí ó ti bí fákọ ẹ̀ tó fẹ́ tẹ́lẹ̀ ẹ wá mú ilé ọmọ tèmi bàbá mi ẹ sọ di àkìtà. Anjola ní ìtòdélẹ̀ yìí ẹ̀yin ẹ̀ mú wa o àhà ah, ah, ah, bàbá Anjola ó kù díẹ̀ káàtó fún ẹ lọ́mọ tó o bí nínú ara ẹ ló yọ fọ́nrọ́ torí ipò. owó ètùtù mọ́ wà lórí rẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ti bá mi sọ̀rọ̀ o. ẹ mọ o eh. eh, kẹ wàá mọ gbọ́ o láti òní lọ èmi àti ẹgbẹ́ yìí ọ̀tá ńlá la jẹ́ síra wa bó ti di ata ẹ̀yìn di ojú ìnira ńlá gbáà ni màá máa gbé fún yín ní gbogbo bíkíbi tí n bá ti pàdé yín tí n bá fún yín ní ìnira ní gbogbo gbà máa wò bẹ́ẹ̀ ṣe fẹ́ tukọ̀ ilé ńlá ìjà adìrẹ yín ti wá bá àlòkù báyìí o aró orókùn aró onírò àti iná ti jó lórí kókó. iná jó. ẹ wá forí balẹ̀ kẹ́ ẹ̀ kó lórí yín o. iná jó ojó lórí kókó wàrà òrokùn wàrà òrẹ́dìyẹ ẹ̀dìyẹ ti bá Anjola eléyìí tí mo rí ẹ ń lè mí yìí ṣókò òun ẹ kó mi ní àbí báwo. èmi ò wá kí yín o ah. mo wá bá yín jà ni. ṣé kò sí. ṣé kò sí ni kí ni ẹ má da ọgbọ́n kọ́gbọ́kọ̀ fún mi o ẹ̀yin sọ pé kí dàpọ̀ má fẹ́ èmi. Ah. ṣé dàpọ̀ ló sọ bẹ́ẹ̀ fún ẹ. gbàmú sọ ni òótọ́ ni àṣàjẹmásẹ̀ ni mi mo ṣe lóòótọ́ òótọ́ ni mo sọ fún kó má fẹ́. ẹ dẹ̀ tún dúró síwájú mi ẹ ń sọ fún mi pé òótọ́ ni ẹ sọ pé kó má fẹ́ mi. ẹ ṣé kí n má bẹ̀rù ẹni Àǹjọ́lá ṣé ọmọ ké mú ní gẹ̀gẹ̀ kó gbẹ́tọ̀ fún ẹ̀mí ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ. ẹ mo kàn fẹ́ bí yín ni o kí ni ìdí tẹ́ fi sọ pé kó má fẹ́ mi ṣé torí pọ́n ti fi lé ọmọ mi gòkè àgbà tí mi ò lè bímọ mọ́ àbí kí ló dé tẹ́ ẹ mi. jọ Àǹjọ́lá ṣé kò tó torí. Oh. tí ò bá tó torí lọ́dọ̀ tí ó tó lọ́dọ̀ tèmi mi náà má tù bí ṣó fẹ́ kákàkùnrin ni. kò wù kẹ́ bí ni ẹ̀yin ni kò wù kẹ́ bí ó wù èmi láti bí jẹ́ wá fẹ́ gbọ́ àti tí òjé bo lóṣà lọ́wọ́ ó kò bá báyìí ní tó máa bọ̀ irọ́ ló pa Anjola irọ́ ló pa mi ò ní jẹ́ kó fẹ́ dàpọ̀ fún tó wí yẹn mi ẹ̀sẹ̀ wà ní jẹ́ kó fẹ́ dàpọ̀ o ò lè fẹ́ kó pọ́n dandan kí n fẹ́ dàpọ̀ lójú yín tí ì fẹ́ lójú yín màá fẹ́ ní ẹ̀yìn yín lẹ́nu ẹ̀ fẹ́ dàpọ̀ Anjola bẹ́ẹ̀ ni lẹ́nu ẹ̀ sí mi ó dúró síwájú mi ò ní lẹ́kùnrin kọ̀ọ̀kan sí mi nínú ilé mi ó ti yé mi báyìí kò sí wàhálà bí ikún ló loko bí tàkùtẹ̀ ni aṣojú èmi àti ẹ ẹnu ẹ lájọ wáyé bí mo ṣe ń sọ̀rọ̀ get out of my house right this minute out of my house. tí n bá jáde kí lẹ fẹ́ ṣe. tí mi ò bá jáde nílé yín kí lẹ fẹ́ ṣe. Anjola máa jẹ́ kó yí pé ata ní mi mi ò ṣe fi bọ́jú. mo mọ ẹ dáadáa kí lẹ fẹ́ ṣe fún mi. Anjola mo mọ ẹ dáadáa ó dẹ mọ mi o ọmọ tèmi náà lè ṣe o àjọ mọ́ra wa ni jẹ́ kó yẹ out of my house. àti wúrà mo dúró dé yín do your worst. Anjola mo dúró mo fẹ́ sí the line Anjola you are crossing the line má dẹ̀ gé ẹ̀jẹ̀ ìwọ ìwọ kékeré ẹ̀jẹ̀ wọ́n bí ẹ̀dá bẹ́ẹ̀ ni mo sọ ìwọ ah! ọmọ yìí mà láyà o kí ló gbé mi báwo ló ṣe tóbi tó níbo ló ti gbà á àwọn wo ló gbé ẹjọ́ kò gbé fún ẹ wọ́n bí ẹ dá bẹ́ẹ̀ ni mo sọ wọ́n wà á rí ibi tí mo fi mọ wà á rí bí mo ṣe tó máa fi hàn ẹ́ bí mo ṣe jù ẹ lọ ngbà tó gbà á ngbà ọjọ́ tó gbé fún ẹ mo mọ̀ sí ìwọ kò burú ẹnu. rí tí ṣe dàpọ̀ àṣìṣe tí dàpọ̀ kàn ṣe lórí ọ̀rọ̀ yìí ó ní ọ̀rọ̀ ó ṣe àjẹ́ ó ṣe àjẹ́ tó fi lọ mi wípé ńkọ́ òun máa jẹ́ èmi náà sì mú dàpọ̀ jáde láti fi ojú ojú bò lójú láti fi bo àṣírí tèmi èmi ọmọ kankan pa ti ń ṣe o. hallelujah hallelujah ẹ bàbá ẹ jọ táwa ni broda Dàpọ̀ ṣe gbogbo. èmi ò mọ o. ẹ ẹ mọ. ṣé mo mọ̀ ní. ṣé kì í sọ̀rọ̀ ni. ẹ wí gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ṣe fẹ́ kí ẹ wí. ẹ jẹ́ a sọ o. ẹ wí ẹ wí. pásítọ̀ èmi àwa mọ ẹni tó ń ṣe Dàpọ̀ àǹtí ẹ̀ wúrà òun ló ń dáná jọ. kí ni wọ́n ṣe fún ó dàpọ̀ náà mọ̀ dàpọ̀ ṣọ́ọ̀ mọ̀ tó ṣe fẹ́ rẹ ni dàpọ̀ dàpọ̀ ń bú ẹ̀gbọ́n rẹ lẹ́nu gbọ̀rọ̀ sẹ́gbọ́n ẹ̀ lẹ́nu ló dìjà wọn. yorùbá gan-an tó fi nílé làwọn kà tó sọmọ lórúkọ nítorí pé ọjọ́ òkùnkùn nígbéyàwó téèyàn bá ti rìn rìn láti bẹ̀rẹ̀ ìparí ẹ̀ ogun ni o ni mo ṣe sọ pé ìwò lè fẹ́ ọmọbìnrin yẹn. àǹtí nǹkan tó bá wà ń bẹ̀ gángangangan ni kẹ́ sọ fún mi ṣé ẹ láìkẹ́ ni àbí ṣó ti dúdú jù ni àbí kò fáìn tó ń tin torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń kọ̀ǹdẹ̀mẹ̀ yìí kò yé mi kí ló ṣẹlẹ̀. kì í ṣe pé kò fáìn ọmọ tó tó tó fáìn ni kò dé ṣe pé dúdú ẹ̀ ń bí mi nu ṣé bẹ́ẹ̀mi náà dúdú ó dúdú ó ń dán ni kódà ó níwà pẹ̀lẹ́ pàápàá àmọ́ nǹkan tágbàlagbà bá rí lórí ìjókòó tọmọdé bá gorí igi àjà kó lè rí i. ẹ dúró abẹ́ mọ́ ń bì kan ni. rárá o gbogbo lèmi àti ẹ̀ ti fẹ́ pàdé ní ìmọ̀rè àmọ́ tèmi yé mi alágbẹ̀dẹ mi tó ń lorin lójú kan ó rá mi bẹ́ẹ̀ ni má fẹ́. ẹ wo sítámi pẹ̀lú gbogbo tẹ́ yìí ẹ ní point mo ti rí pé ẹ̀ẹ̀kan láìkọ́ ọmọ yẹn ṣẹ́ni tó bá máa fi wọlé wàhálà ìfẹ́ ẹ̀ máa grow náà kan yìí ó tọ́. dàpọ̀ èmi ni mo mọ tí mo rí o kó dé nídàá kò kọ̀rọ̀ sí mi lẹ́nu kò ní dùn mọ́ mi inú á dùn mí adùn ẹlẹ́dàá mi. mo ti fẹ́ lè nà àríra. dàpọ̀ ó dàbọ̀. Eh, alágbẹ̀dẹ mi tó ń luri lójú kò ó rá mi bẹ́ẹ̀ ni o ó mọ ṣe ta kú pé kò má fẹ́ o dàpọ̀. ṣé wàá rí kí ló dé tó ṣe máa ní pé kó máa fẹ́ ẹni tí ó fẹ́fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. àǹjọ́lá mọ̀ yàn àfi tó bá jẹ́ pé ní dandan kémi náà tún sọ. ẹ̀mí mímọ́ ló ní kẹ́ sọ̀rọ̀ sá. kíni tí mo sọ fún ilé ẹ̀kọ́ kó díje mi rẹ̀ ni n tẹ́mi gbà lára rẹ̀ ń ẹ̀gbọ́n rẹ̀ wá wò pé bó jẹ́ pé nǹkan kan náà ní gbogbo wa ẹ̀gbọ́n rẹ̀ wá wò pé tí àǹjọ́lá bá fẹ́ dàpọ̀ ọmọ ò ní dá pọ̀ hmm. ó wá ní pé kí òun má fẹ́ dàpọ̀ kí dàpọ̀ náà má fẹ́ òun náà ibi ọ̀rọ̀ wàhálà ti wà nù o ṣé wàá rí tí òye dàpọ̀ nu gbogbo ọ̀rọ̀ gangan tọ́rọ̀ rẹ̀ fi dà bó ti dà yìí ni pé tí dàpọ̀ bá rola káì dáadáa tọ́gbọ́rọ̀ sẹ́gbọ́n ẹ̀ lẹ́nu tí ò lé àǹjọ́lá torí bẹ́ẹ̀ ṣe rán àǹjọ́lá tó wáyé èèyàn burúkú ni àǹjọ́lá torí èmi ò mọ bẹ́lẹ́rìn ó ṣe sora rẹ̀ mọ́lẹ̀ tó jẹ́ pé àǹjọ́lá ló lóun fẹ́ tu wọn bẹ́ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ń bábúrò ìjà ọmọ ìyá ọmọ bàbá rẹ̀ ni bí àjọlá ṣe wá wà nílé kò jẹ́ kọ́wọ́ wúrà ò tó dákọ̀ dáadáa ngbà yé yé ẹ ká náà ni ngbà tí òun ti wá lé àjọlá jáde bọ́wọ́ wúrà ṣe bà dáadáa ntẹ́mi pọ̀ nù ni mo ti sọ yìí báyìí sọ sáà lè jáde kún ẹ. Ah. ẹ má ti lọ sà ẹ má ti lọ sà. bọ́dà dàpọ̀ mọ́ mi yín kọ. Ah, pásítọ̀ mo sọ fún yín pé màmí ti kú ó ti kú. Hmm. dádì ẹ gbọ́ ṣé màmá wọn ti kú. Ah, èmi bó ṣé mi ìyá ẹ ni èmi ẹ sára rẹ. Anjọlá ṣé màmá wọn ti kú. dàpọ̀ mọ́mí ò ti kú. ìyá rẹ̀ ò kú ìyá rẹ̀ ò kú. wọ́n wà lọ́dọ̀ àǹtí wúrà. wúrà ni ẹbí léèrè ibi ọgbọ́n tó ká lẹ́yìn o. kábíyèsí. rọ́dà dàpọ̀ ọ̀rọ̀ ẹkún kọ́ lọ́rọ̀ yìí o níṣẹ́ ló yẹ kí bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ fún ọlọ́run báyìí. ẹ bàbá àti màmá ẹ̀yin ti ti jàkadì ayé ẹ ti borí ìjàkadì ọ̀run ló kù ní èyí tí a ó sì fi àdúrà jagun fún yín ẹ gbọ́ àwa máa sáré lọ sí ọ̀dọ̀ mọ́mì níbi tí wọ́n wà ẹ̀yin á dúró dè mí ní ilé ìjọsìn níbí nítorí pé a sì ní àwọn ètò àdúrà tí a gbọ́dọ̀ ṣe fún yín olúwa kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà ó ní kí ẹ wá sọ́dọ̀ mi ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti ẹ̀yin tí a di ẹrù wọlé lórí sáà ẹ ti sá di olúwa olúwa yóò sì gbà yín ẹ jẹ́ kí a dé ibi tí a lọ náà. ká sì dùn bí èdè ìnáà ni. ìwé mímọ́ sọ wípé àyà ní òkú àwọn àlejò ó fi ìbẹ̀rù kojú sáàpù ìdí kan lọ fi mọ̀ ó yá gbogbo ẹ̀mí àìrí táwa nínú Jésù Kristi ti àkó àní táwa nínú Olúwa Ọlọ́run Jehova tí kò sí ó káírí súrí zambiala kàkàkàkàkà súrí. bá ń béèrè lọ́wọ́ àti ibì ipe kí ni màámi ṣe fún wọn tó fi ṣe nǹkan tó ṣe yìí ẹ bá ń bí wọn. gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run ṣe ń bá wa bọ̀ a máa béèrè tẹ́lẹ̀ sista ṣẹ́rí yorùbá sọ wípé ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́ èmi mọ̀ wípé a ní ọ̀kọ̀ọ̀kan tí àwọn màmá ṣe tó múnú bí irú tẹ̀yìn fi tọmọdé ṣe ẹjọ́ ẹ jẹ́ ká mọ̀ nísìn ká lè parí gbogbo everything because ẹbí ni ẹ gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan ni ìyá ò gbọ́dọ̀ bínú sí ọmọ ọmọ ò gbọ́dọ̀ bínú sí ìyá kò yẹ yín ẹjọ́ kí ló ṣẹlẹ̀. àbúrò ẹ ló pè mí láti wọ̀nyí olùwẹ̀ ni kò má fẹ́ Àǹjọ́lá mọ́ kí ló ṣẹlẹ̀. program ẹ̀ èmi ni mo mọ ohun tí mo rí tí mo fi ní kó má fẹ́ ọmọ yẹn. kí ló rí. màmí mi fẹ́ kó fẹ́ ọmọ yẹn. máa gbọ́ tíjà bá wà ń bẹ̀ ẹ jẹ́ ká parí ẹ̀ bóyá ó ṣẹ̀ṣẹ̀ kan ni a bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ sí wọ lẹ́nu a gbọ́ sí mi lẹ́nu ó lè ní kán má fẹ́ ra wọn. jọ ọkọ mi má ṣe bẹ́ẹ̀. ẹ ò bá mi ọmọ yẹn ọ̀ṣẹ́ rí o kódà ọmọ dáadáa ni ó dẹ̀ ní sùúrù àmọ́ kò lè fẹ́ èmi ló yé. kò lè fẹ́ ẹ ọ̀rọ̀ ẹ ti yé mi. ìlara ló ń bẹ ìjà o akọ lára gidi náà pé nǹkan tó ń bẹ ìjà ah. kí ni kí ni káká òòyé òòpa wàá dúró lé ìwọ nìkan ló wàá bí kò ah. sọkọ kò sálẹ kò sọmọ. màámi ṣé ń bá mi jà tẹ́lẹ̀ ni. mi bẹ́ẹ̀ jà tó bá dẹ̀ fàjà mú bẹ́ẹ̀ jà náà ni kí ló dé àbúrò ẹ̀ fẹ́ ṣe nǹkan rí inú ẹ̀ ò dùn sí. Ah. ìlara ni bó ṣe wà yìí tó bá gbà wọn láàyè orí ọmọ ló ń pọ ọmọ wá jayé bóyá Ọlọ́run lè wo ara ti ọmọ yẹn kó ṣàánú ìwọ náà kó má kó má dà kó má dà gbé bí ajá sọ̀rọ̀ pé inú ẹ̀mí dùn sí dídáwà tó dáwà ni ó wá jókòó gọ̀lọ̀tọ̀ gọ̀lọ̀tọ̀ elétò ilé ẹ lórí kò sọkọ kò sálẹ̀ kò sọmọ kò sí nǹkan kan àìsàn àgbàlagbà kò lè fẹ́ kò lè fẹ́ ó máa fẹ́ kí ló dé òpònú àgbà kò bó ṣe rí ó kàn kún lẹ́kọ́ náà kò ṣe nǹkan kan kò ní fẹ́ kò ní fẹ́ ó máa fẹ́ lójú ẹ̀mí ẹ̀ ni ìkà ìkà ọ̀dájú ọmọ sórí lójú ẹ̀mí ẹ̀ ló máa fẹ́ tó bá fẹ́ tán gbogbo ara tó bá fẹ́ dá kó wá dá kárí. mami ẹ jókòó ẹ jókòó mami àyè lè lọ́bẹ̀ yẹn ó kò dùn mí pẹ́ ìlẹ̀ ọlọ́run dẹ̀ rí inú kò wù mí ṣùgbọ́n ìtẹ̀sọ yìí mami ẹ máa gbèsè ẹ dẹ̀ máa gba result ẹ pàpà ó pọ̀ fún yín lóòótọ́ ìyá máa ń bí ọmọ àmọ́ ọmọ máa ń ju ìyá lọ mami ó pọ̀ jẹnu yín lọ bẹ́ẹ̀ ni mo sọ ẹ wo bí àgbín sínú báyìí lè gbìngbìn kò sínú ní tèrà aláǹfà òní ti pẹ́pẹ́ mami láti èní yìí ni mo sọ ẹ ní kó ṣùgbọ́n wọn tún gbọ́. iná jó iná jó ojú lórí kókó wàrà òrokùn wàrà òrẹ́dìyẹ. ibi náà wíra wà yóò. sọ òjì. lọ́ọ̀rẹ́ kó ajé mọ́ra. tálẹ̀ bèrè lásìkò. àwọn ọdún lè ń bínú. mo bá ṣe kéré abáláyé ni ẹ mo wá di ẹni tó ní ẹ mo wá lọ sọ́dọ̀ àwa lọ kí ni mo gbọ́ tẹ sọ yẹn mo lóun ló pa. Ah, ah, ah, èmi ló dé ẹ fọwọ́ kún oúnjẹ tí mo fi ọ̀rọ̀ jẹ kọ́ni tọ́wọ́ rẹ̀. ewé ìpàdé ọ̀tẹ̀. ọ̀sán tẹ kò sí nǹkan kan. ajé nù. bẹ́ẹ̀ ni gbogbo ara ìṣẹ̀fúnṣẹ̀fún fi ṣàjẹ́. bí mo ṣe kọ́ láti ìjọ ẹnu ọ̀tẹ̀ lọ pẹ́ mi. wọ́n ti gẹ́ẹ̀tì wa ni wọ́n ti gbé ládàáda rẹ̀ kọ́ ni. olùbẹ́láyà òṣìṣẹ́ ọ̀rọ̀ ajé. mo mọ̀ pé bájá bá ló kọ́ ọdún láyé ẹ̀rọ òkun. kẹ́ni tó o bá tún sọ bá àwọn òkè ẹnu ẹ̀lú ẹ̀wọ̀n. ọ̀rọ̀ ẹ̀ kì í ṣe lọ kábọ̀. tẹ́ bá gbà láti ta fún mi máa fún yín ní owó ten million naira. ẹ tí ọba níran ní ta dúkìá bá bàbá bàbá ewúrẹ́ kúkú lòun sọmọ ìyá mi àgùntàn ló ní ìlú mi. gbàdébọ̀ ṣú ara ẹ̀ o má jẹ́ kí inú bí mi sí tinú ọ̀la débi tó máa rí pípé ojú mi o. dáìlá mama ẹ dá padà. hi yes. I'm calling. There are some idiots harassing me downstairs, making noise in my apartment, and I don't appreciate it. You are a totally disgrace to the world fẹ́ mo ṣe jẹ spaghetti láìpẹ́ yìí ni. màmá náà ti gbọ́ ń pa ẹ̀. ṣorí ah, bó ṣe wà yẹn best food wọn ni spaghetti. kò yẹ ká fún ọkọ làmì pizza wá sí amẹ́ríkà. ṣé torí ọ̀rẹ́ rẹ̀ ṣe lọ pèdé tí wọ́n wá. ẹ ká sọ lónìí. ẹ ǹlẹ́ o. yes ma yes ma tí ló ń bọ̀ bẹ̀rẹ̀. o ò ṣe bèrè títà. ẹ bẹ́ẹ̀ni mo fẹ́ sọ pé kò sí kò fẹ́ fọkùnrin ṣe ẹ jọ kù lọ́rùn mi mi ò ní yọkù lọ́rùn ẹ o. mú de yàrá spaghetti fún yín o ṣé mo pẹ́ láìkí ẹ. bọ́ọ̀ bá dé bí ọba ń kó fún yẹ. mama ìwà àtàlẹ̀ ìjà mi ṣe. ẹyin gángan ni mo fàjà. mọ́mí i'm hungry. kí ni problem ẹ̀ kí ni stress ẹ̀ ẹ ẹ sọ fún tinú pé mo wá mà. orí nǹkan so so so fi rù balẹ̀ so àfi bí ewé mọ́ínmọ́ín. tí ikú bá ń wù yín kú màmá tí ikú bá ń wù yín kú ẹ bọ́ sí express kíkọ́ wọn àrùn sódà mo tún máa pààyàn ẹ máa kú sàrà. ẹ jẹ́ kí n bí kíní kan kí a ti ra pósí. èmi kì í ọ̀kẹ́ wò mí báyìí ni o tó wà lára mi bàjẹ́ bàbá. yéjú sí láì ṣàdìyẹ tinú ọlá. ẹ bébí kí ni o fẹ́ jẹ lára rẹ. mi fẹ́ wá ọ̀kẹ́. ẹ mọ́mì kí lẹ́yìn fẹ́ jẹ lára rẹ. gbogbo ohun tó náà bá fún yín lágbára pé kẹ́ ẹ fún wa jẹ ní. ok ẹ̀yin náà fẹ́ anything àbí kò sí problem baby show my spaghetti mo fẹ́ máa relé mo padà rí nàìjíríà. ẹdìyẹ ti balùkùn náà tó ara òrókùn ara òrẹ́dìyẹ ẹdìyẹ ti balùkùn. bàbá mi ṣe omi yàn tóbi di kan sí obìnrin kì í jẹ́ kó mọ́ lò. kí ló bàbá mi ṣe omi tí kì í dédé kì í dédé kì í dédé dédé dédé kì í dédé kì í dédé kì í dédé dédé dédé ṣe. ohun tó rí lórí o ohun oh. mẹ́rìnlélógún tó solé ayéró ẹ̀yin tẹ́ mọ́nú ìpín nínú ìkarahun ẹ̀yin tẹ́ mọ́ ohun tẹ́ni kankan.